الحمد لله رب العالمين نحمده تعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الأحبة في الله تعالوا إلى خطبتنا اليوم الذي بعنوان أفيقوا أيها المواهبون المؤمنون يوشك أن تباع عليكم الأمم هذا من نص الحديث عن نبينا محمد صلى الله عليه وسلم الذي يتضمن خبر أو خبر غيب لا بد أن يتحقق وقد حقق اليوم وقد حقق ذلك اليوم وسالم من عناوين هذه الخطب وهي أرض فلسطين وبيت المقدس الأسرى ورابعا واجبنا نا ومقدساتنا وإخواننا المستضعفين عباد الله من الدلائل على صدق النبوة الأنبياء منها إخبارهم عن الغيب والمستقبل ولقد من الله على هذه الأمة بالنبي الخاتم الصادق المصدوق الذي الصادق المصدوق الذي لا ينطق عن الهوى إن هو إلا وعي يوحى أخبرنا ماذا سيقع لهذه الأمة إما من الخيرات أو البركات وكذلك من اتباعات وتهديات للرسالة الخاتمة وكيف يكون على التعدي على حقوق المسلمين من أعراضهم وممتكلات وممتلكاتهم ودمائهم وإن ذلك لا بد سيقع تلك هذه السنة الله في خلقه ولن تجد لسنة الله تبديلا عباد الله لكن بشر الله عباده الصالحين بالنصر والتمكين حيث قال إن الأرض يرثها عبادي الصالحون وقال نبينا محمد صلى الله عليه وسلم من على حديث الذي أخرجه الإمام أحمد في مسنده وكذلك أبو داود في سننه بسند الصحيح بسند عن ابي هريره رضي الله عنه وكذلك عن ثوبان حيث قال نبينا محمد صلى الله عليه وسلم يوشك ان تداعى عليكم الامم كما تداعى الاكله الى قصعتها فقال القائل ومن قله نحن يومئذ قال بل انتم يومئذ كثيرون ولكنكم غذاء غذاء السيل ولينزعن الله من صدور عدوكم المحبة منكم وليكذبن الله في قلوبكم الوهن فقال القائل يا رسول الله وما الوان قال حب الدنيا وكراهية الموت عباد الله أسأل الله تعالى أن يرزقنا حبه وحب من يحبه وأن يجعل حبه أحب إلينا من كل شيء ومن ماء بارد على ظمأ إنه ولي ذلك والقادر عليه الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على نبينا محمد صلى الله عليه وسلم حيث قال من الحديث الصحيح الذي أخرجه في كتب الصحاح حيث قال لا تشد الرحال إلا إلى ثلاثة المساجد ومنها الحرم الله سبحانه وتعالى ومسجدي ومسجد الأقصى المبارك أسأل الله تعالى أن يرزقني وإياكم لزيارة بيته الحرام ومسجده المبارك في مدينة المناورة وكذلك مسجد الأقصى الذي كان في أرض فلسطين عباد الله وهذا الحديث الذي ذكرته عن يتصور حالة هذه الأمة اليوم وكذلك في المستقبل من حيث لا يبالي بنا الأعداء ولا يخافون ولا يبالون على التعدي على حقوق المسلمين والاغتصاب اراضينا كيف شاء أعلن الرئيس الأمريكي وأعوانهم بالنقل عاصمة إسرائيلية إلى القدس فمن فما هي رد في العالم عامة والمسلمون خاصة أيها الموحدون ما هي منزلة بيت المقدس في تاريخنا الإسلامية وكيف يكون شعورنا والانفعالات الموحدون المؤمنون مع هذه الظلم وكيف يكون المستقبل للقدس العصير وكذلك على الشعب الفلسطيني عباد الله هل نسي المسلمون ما للأقصى من مكانة في الإسلام أنسوا أن الأقصى هو قبلة المسلمين الأولى صلى إليها الحبيب المصطفى صلى الله عليه وسلم ما يزيد على 12 شعرا أنسوا أن المسجد الأقصى هو الثاني مسجد وضع في الأرض لعبادة الله وتوحيده كما جاء في الحديث الصحيحين عن أبي ذر رضي الله عنه قال قلت يا رسول الله أي مسجد وضع في الأرض أولا قال المسجد المسجد الحرم قلت ثم أي قال المسجد الأقصى قلت كم بينهما قال أربعون سنة أسأل الله تعالى أن ينفعني وإياكم مما فيه من الآيات والذكر الحكيم إنه ولي ذلك والقادر عليه أدبنا بولون الحمد لله أبا لا تي أبسوا كدسكوين bẹ́ẹ̀ ló sì wá ní ọ̀kan nínú olùgbàgbọ́ olùtẹ̀lé olùmọ́lọ́run lọ́kàn ṣoṣo àbẹ̀nú àánú rẹ̀ ọlọ́run àdánwò tí mo ń káyàn tí máa fi gbà wípé alágbára mi wà adẹ́dà mi wà olùpàṣẹ mi wà ní sọ́mà àbí nílẹ̀ tí ó sì sọ́nà ọba adẹ́dà ọlọ́run ọba àlejò ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ sí wọn ọlọ́run bẹ́ẹ̀ là ń bẹ̀ pé gbogbo bá ṣe wọlé ṣẹ̀mí tó gbogbo tí ó wulẹ̀ ṣẹlẹ̀ lórí ilẹ̀ èyí tó ṣẹlẹ̀ ṣáájú ni àbí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àbí tí ó padà ṣẹlẹ̀ táàmù àbẹ́ ìtọ́jú ẹ̀ ẹ̀ fún wa

èyí tá a rò kó hàn sí wa ni àbẹ́yìí tí ó hàn sí wa ìkẹ́ àtọ̀lọ̀ ọlọ́kùn bàbá nẹ́bùwà Muhammad náà àtàwọn aráalé rẹ̀ àtàwọn sàbẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ń rìn tí wọ́n ń ṣiṣẹ́ wọ́n wọ́n ń gbàgbọ́ iye ẹ̀sìn wọ́n ń jọ́sìn lórí báńdẹ́bí ṣe ṣàlàyé ẹ̀ fún wọn ìkẹ́ àtọ̀lọ̀ ọlọ́run bá wọn àwa náà mọ̀ yọ̀wá kó nù náà láti a mọ̀ òfìdé ẹ̀yẹ́rìsìn ọlọ́run àkórí ìbára wa ẹni sọ̀rọ̀ tòní ó àwọn olùmọ́lọ́n lọ́kàn olùgbà wípé ọ̀kan sọlọ́mọ adẹ́dà a nígbàgbọ́ sálà Qur'an a nígbàgbọ́ sí ànábì tọ́lọ̀ fìràn àwa nígbàgbọ́ wípé gbogbo tí ń járàn sí gbogbo àṣeyọrí yóò jẹ́ tolùgbàgbọ́ òdodo ẹ̀yìn ẹrú sin ọlọ́run sí òtítọ́ ni sásìkò tí ìtò kátají pọ̀ níbi oorun tá a bá ti ẹ̀sùn ìbádá ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù wa ti dákú lójú oorun ó wá kúta lẹni tí ó jí bábá pẹ́yìn kò ní tètè gbọ́ ẹni apirọ̀rọ̀ wọn lòun là máa jí àìjẹ́ ni ti ṣe kí ni o asùn ẹni ó sùn àmọ́ jí àìjẹ́ pé rọ́rọ́ ẹ̀yẹ rúṣin ọlọ́ pọ́ ní ká ti wá sọ pẹ̀lú ẹni ó ti dákú lójú oorun ọ̀pọ̀lọpọ̀ náà lè mọ̀ yìí wọ́n ti kú kí ni wọ́n fakú tá a sọ yìí pé wọ́n kú torí pé wọn ò mọ ti ń lọ torí pọ̀pọ̀lọpọ̀ wọn títí tí wọ́n kó wa lẹ́rú bíi tànátán àní mọ̀ wípé ìmúnilẹ́rú ti yàtọ̀ wọ́n bá kẹ́rù kan kó fún dúkìá ẹni kò mọ̀ sí wàhálà amẹ̀lẹ́padà rí mi àmọ́ tá bá gbàlè kí á mọ̀ lọ́wọ́ wa kí là á sọ fọlọ́run àbí tó bá gba àyè ìjọsìn lọ́wọ́ wa kí là á sọ fọlọ́n sásọpá lágbára ni àbásọpá kò tó à ń bẹnu àánú rẹ ọlọ́run ràn wá lọ́wọ́ bó o ṣe ràn wọ́n tàná lọ́wọ́ tí wọ́n ṣe dúró tẹ̀sìn rẹ wọ́n wá bẹni àṣeyọrí ìrántí wọn wá kúrò lórí ilẹ̀ kò sígbà tá a dákọ ẹ̀sìn tá a ní dákọ wọn ìkí àtọ̀lọ́lọ́kùn bàbá àdẹ́bọ̀ Muhammad àtàwọn tí wọ́n gbà fún tí wọ́n tẹ̀lé àtàwọn tí wọ́n mẹ́sìn yẹn dúró dì sí tí ò sì bàjẹ́ ọlọ́run làwa náà lọ́wọ́ kó làwa náà ní sábà yóò ti la olórí àti mẹ́sìn náà dúró

olóńfẹ́ ìyá òun tí wọ́n péjọ lẹ́yìn lórí wọ́n péjọ gbogbo orílẹ̀-èdè àkòríkọ́ kan ìrìnnú ọmọnìyàn wọ́n péjọ lórí ẹ̀yìn nìkan bí àwọn tó fẹ́ jẹun bá a ṣe máa pé èèyàn nígbà bá gbé tí oúnjẹ kalẹ̀ pé ó yẹ wá jẹun báwọn èèyàn ṣe máa péjọ lórí oúnjẹ tí wọ́n dáwọ́ jọ lé lórí láì ṣe wàhálà láì ṣe kankan bẹ́ẹ̀ lọ̀rọ̀ yóò sì padà rí kálíkì tó dé ẹ̀yẹ́ ń sìn ọlọ́run àwa rí pọ́lọ̀ ìkábàrún gbèrè ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní fẹ́ẹ̀nẹ́bí sọ̀rọ̀ yẹn ní nǹkan bí ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin ọgbọ̀nlé mẹ́sàn-án sísìn ọ̀rọ̀ yẹn tí wọ́n ń ṣe báyìí wà ìdánilá ti aláṣẹ yìí tí máa ń tọ́ka lórí kankan tàdúlù alákùrbẹ̀sà ó ń tọ́ka lórí pé alìkìyàmà ti súnmọ́ ó ti dé ẹ̀yẹ́ ń sìn ọlọ́run nínú àwọn àkòrí ìbára ẹni sọ̀rọ̀ tiwa láti ní ardu Palestine ìlú tí àwọn ọmọ ayáwa Palestine wà ń bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òfẹ́ ẹ̀gbọ́ rí ẹlòmíì bá gbọ́ lórí àbí gbéyàgbé èbó kò sí tó rò sí torí pé wọ́n ti corrupt bẹ́ẹ̀ ni àwọn misinterpretations àwọn wrong informations tí wọ́n ti fún wa nípa ìlú tá à ń pè ní Palestine tí a bá bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pẹ dákù Palestine bó ló wà kò mọ̀ torí pé àwọn artificial òsì àtàwọn àìgbọ́yé tó dorí kodò wọ́n wulẹ̀ ti gbé fún wa pé sọ́nà àtàn gbé bẹ́ẹ̀ àwọn alákatakítí ẹ̀sìn ni wọ́n à ń sàlàyé ìlú wo là ń pè ní Palestine

abdullahi baitullahi almubaraka ilé ọlọ́run abèwọ̀ alápẹ̀lẹ̀ látọ̀dí sí ilà nabiyyina muhammad sallallahu alayhi wa sallam min hadisi sahih wọ́n bí anabiwa muhammad ìkí àtọ̀lọ́lọ́n kó máa bá wọ́n ní máa ń yà khairu bíkọ́ il ard ààyè wo ní fi lóore jù lórí ilẹ̀ faqala la a'rifu hatta as'ala jibirila mi ò mọ̀ títí tí ìdìbò jìbìrìn lámájá àti jìbìrìn nígbà tí ìbìrìn gbé wá bá nàbọ̀ Muhammad sàálàwù rasulullah òjíṣẹ́ ọlọ́run kí atọ̀ lọ́lọ́ kó máa bá ó pe jìbìrìn pé yá jìbìrìn mọ khairu biqa al-ard ààyè wo ní fi lóore jùlọ lórí ilẹ̀ faqala jìbìrìn la a'rifuhu hatta as'ala rabbil izza mi ò mọ̀ títí tí ìfìdí ọlọ́ọ̀bọ̀ kan ṣoṣo lámà sáyidá nígbà tí jìbìrì lọ sókè ó bi ọba dàdà yìí pé ààyè wo ló fi lóore jùlọ lórí ilẹ̀ ọlọ́run ọba dàdà sọ fún pé khairul biqa'il ardi al masajid ààyè tí bí lóore jù mọ́sálásí ni torí pé ọlọ́run ò sọ pé nílé kan lórí ilẹ̀ kí wá ló pé ó ní albaitu lillah bọ́ọ̀lù sí ní suratul jinn ó ní wa annal masajida lillah ó ní gbogbo ààyè ìjọsìn yẹn tèmi ni láàárín àwọn mọ́sálásí tó wá pọ̀ lórí ilẹ̀ àìdá yìí tó ti kọ́ ni àbẹ́ ìtumọ̀ tí ì kọ́ èyí tó lóore jùlọ tí ò ní lóore tó òun náà ni masalasi tá a sọ̀rọ̀ lórí ọ̀kan nínú ẹ̀ masjid masalasi tó wà mẹ́ka masalasi àbẹ̀wọ̀ wà masjid yìí asharif masalasi wa muhammad haram tó wà ní medina wà masjid al àti masalasi tó wà ní jerusalem tá a lórí lónìí wà ìfowópamọ́ àwọn wa tó ń yẹn wọ́n ti ti o wọ́n ń fún ẹ̀yẹ rúṣin ọlọ́mù mẹ́ndàlá ìdá alásídìkì nùbú wàtàlá àmbíyá nínú tá a máa fi mọ̀ wípé ànábì ọlọ́run ni nínú tí ó tọ́ka wa pé ànábì ọlọ́run ni táàbì gbàlódodo òun náà ni ìkìbáàrù ànàlùkẹ́ ìwà mustaqbal òun ni wọ́n fún wa ní ìròyìn nípa táàlì mọ̀ tó pamọ́ sí wa àtọ́jọ́ ọ̀la láì ṣe ẹni tí ó wo yẹ̀pẹ̀ ẹni tí ó wo yẹ̀pẹ̀ ò tiẹ̀ lérí náà torí pé tí ó ṣẹlẹ̀ sóńdọ́ ọlọ́la kò mọ́ tó bá mọ́ ni ikú ò ní pa sọtìyẹ àìwá náà àmáwọn ànábì ọlọ́run ọlọ́run máa fi apá kan nínú kọ̀kọ́ mọ̀ wọn kì í ṣe báwọn náà mọ̀ ìyẹn ni pé látara pé wọ́n ṣàlàyé ní tí ó ṣẹlẹ̀ lọ́la sí àlùmọ́ mẹ́yìn ìyẹn ní túmọ̀ wípé ànábì ọlọ́run ni wọn ẹyẹ sìn ọlọ́run nígbà tó ọlọ́run parí ìdára rẹ̀ lé wa lórí ó rán ànábì gbẹ̀yìn sí wa òun náà làdábọ̀ Muhammad tí wọ́n máa ròyìn rẹ̀ wípé as-sadiq al-masduq olódodo tá a máa gbà lódodo torí kíni la yantiqu anil hawa inu huwa illa wa yuha torí pé kò ní sọ̀rọ̀ pẹ̀lú kíni o pẹ̀lú ìfẹ́nu àyàfi tọ́lọ̀ ọba deda rẹ̀ bá ṣe kíni o tó bá rán sí i ẹ̀yẹ́ rí sùn ọlọ́run nínú làbárè tánàbí wa sọ fún wa mo fẹ́ kà fún wa lónìí lẹ́yìn tí ó hàn sálẹ̀ ọmọ lánàá ó kàn pa fún wọn ní bẹ́ẹ̀ kì í sòwe o ọ̀rọ̀ òdodo ni wọ́n sì mọ̀ bọ́rọ̀ tó sọ yẹn òdodo ni bí ó ṣe rí nìyẹn torí kíni ó jẹ́ oyè wáyé pé ó fẹ́ náà tí wọ́n gbalẹ̀ wa ó fẹ́ yá náà tí wọ́n máa kọjá àlà lórí àlà wa ó fẹ́ yá náà ẹ̀jẹ̀ wa yóò chip ẹ̀jẹ̀ tó chip jùlọ lórí ilẹ̀ lónìí ẹ̀jẹ̀ mùsùlùmí ni ẹ̀jẹ̀ tó rọrùn téèyàn lè tí ò mùsùlùmí ni tí kó rí bẹ́ẹ̀ lánàá bẹ́ẹ̀ ló ṣe ẹ̀yẹ rí sin ọlọ́run àmọ́ ẹ wá mọ̀ wípé hàdà eléyìí lẹ́tọ̀ọ́ ọlọ́run lórí wàhálà ń tẹ́jú ìdálẹ́ sunnata láì tabdila gbogbo ètò tọ́lọ̀ bá ti ṣe kalẹ̀ pé àní mùmínì wọ́n máa rí àwọn ìpinnu níjà àmọ́ èèyàn mí ìpè kí wọ́n má rárá ṣe lidhalika bashshara Allahu ibadahu al-muwahhidun torí ẹ̀ muwahhidin lọ́lọ́wọ́ bá dàda ó wá fún ní ròdùnú àwọn wo ni ó àwọn ẹlúsìn rẹ̀ ẹni rẹ̀ kí ni ìròdùnú tó fún wọn ó fún ní ròdùnú bil nasri wípé kò sí wàhálà yẹn ṣe tó àrùn tí ó jẹ ti o wákíní ó wàtẹ̀ǹkì àti ìgbàláyè lórí ilẹ̀ bóòlù ṣe ní ó ní innal àrùbọ́ ilẹ̀ tá a rí yẹrí fúwa ìbáàdì yasọ̀lẹ̀hún àwọn ẹrú sì ní ẹni rẹ àwọn ni wọ́n jogún ẹ̀ kò sí bá amẹ́ríkà ṣe wò ó lè fọ́ọ̀mù tó tí China bá kún tí Japan gbà lẹ́gbẹ̀ẹ́ gbogbo bó ṣe wò ó lè pọ̀ tó tí Germany náà pẹ̀lú rẹ̀ ẹ má jẹ́ ntẹ̀yìn wọ́n lè rò pa akéré o àmọ́ o innal àrùbọ̀ yẹrí fúwa ìbáàdì yasọ̀lẹ̀hún àwọn ẹrúsìn ọlọ́run àni wọ́n rú lórí ilẹ̀ gbẹ̀yìn eré ìgbọ́dọ̀ wà lórí àmọ̀dájú wa tá a fẹ́ ká mọ̀ lónìí ká sì fi mọ́ àwọn ọmọ wa wípé kò sí bí lálá tó bá lo òkè bó ní ṣe ilẹ̀ ní ń bọ̀ ara United States of America lónìí ó ní kápá ló kọ́kọ́ já lágbára lánàá àwọn àká ti jẹ́ ṣáájú rẹ̀ ń bó làwọn wà ìtì ìyẹn United United akíní o of Russia bóni wọ́n wà lónìí àwọn náà lágbára lánàá China náà lágbára lánàá Japan náà ní lánàá bóni wọ́n wà lónìí wọ́n ń tẹ̀lé Amẹ́ríkà Amẹ́ríkà náà ó padà sí kíní o tí ò bá ti jáwọ́ ọ̀hún ó padà ṣubú ni ẹ̀yẹn rúṣin Ọlọ́run kí ló dé bára wa sọ̀rọ̀ lórí ẹ̀ ó ní hadith tí mo fẹ́ kà fún wa káwá máa ṣàlàyé àwọn ẹ̀ka tó rò pọ̀ mọ́ anabu Muhammad nínú ọ̀rọ̀ tí ó lálàáfíà tí àbúrò rẹ̀ gbà látọ̀dọ̀ rẹ̀ àti sàbẹ̀kẹ̀tàn gbè أخرجه الإمام أحمد في مسنده وأبو داود في سننه حيث قال قال النبي صلى الله عليه وسلم ولا نبي wa ẹni tí ìsọ̀rọ̀ ọ̀rọ̀ rí ọlọ sọ wípé yúṣìkù àǹtàtàdá àlẹ́kùn mìlẹ̀ ọmọm àdìsímúka ìbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan olófẹ́ ìyanu táwọn àlùmọ́ dáwọ́jọ lórí yín bá a ṣe máa dáwọ́jọ lórí oúnjẹ fàtọ́lá kọ̀ọ̀hìn bẹ́ẹ̀ ni ọ̀kan náà sàbẹ́ tó wà ń bẹ̀ ní yá Rasulullah àmìkíláti ra nù yẹ̀wò mẹ́rin sẹ́jọ́ yẹn tí ó o kí wọ́n jẹ gàba lórí wa tí wọ́n dáwọ́ jọlé alórí torí pa kéré ànámínilá bal antum kathirun kábùsà ìsẹ́yìn ẹ̀pọ̀ ń jọ yẹn àmọ́ pípọ̀ yín ó dàbí fòfó orí òkun tó so bá ti pọ́ sórí òkun báyìí yóò kọ́ máa ṣe yóò máa gbé lọ ni. ó wá nítorí ọlọ́run yọ kúrò lọ́kàn àwọn ọ̀tá yín tó ń bẹ̀rù yín lánàá alimahaba yóò yọ ẹ̀rù yín kúrò lọ́kàn wọn. wala yaksibanna Allahu fi qulubikum alwahn ọlọ́wọ́ wa ju wáhàn yóò jù sórí ẹ̀yin mùmíní ti bá yẹn. sẹ́lẹ̀fà sàbẹ̀ ní bá sọ̀rọ̀ sàbẹ̀ yẹn gbọ́ anábì yé dáadáa ó ya Rasulullah fún alwahn ohun tí wọ́n jù wọ́n ní kápá yín ni pé ẹ nífẹ̀ẹ́ ayé bàjẹ́ wàkàrà ayé tèlémọ́ ò tẹ́ ẹ̀sìn fẹ́ kú ìyẹn ni wípé ọ̀nà tẹ́gbà rí iyì ẹ̀ nífẹ̀ẹ́ lọ ọbẹ̀ ibẹ̀ làrùn ṣe sí wa kò sẹ́ni ó nífẹ̀ẹ́ ayé tó mú mi lónìí torí pé àwa náà tàbí ìgbàpọ̀ ọlọ́run ṣàdéhùn kan fún wa lálùkí àmọ́ ọlọ́run ọ̀ọ́bì wa ó ní kúlù náà gba nǹkan tèlémọ́ ò máa yẹ wá tó lẹ́bí rẹ̀ káfàrú

ẹ̀yẹ́rú sìn ọlọ́run wàhálà hadith hadith ń ṣàlàyé ìṣesí àlùmọ̀ yìí lónìí àtàwọn àmì tí ó ti ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la èyí tó wá sọ fún wa ní nǹkan bí ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin ọgbọ̀n lé mẹ́sàn-án ó wá ń ṣẹlẹ̀ ní nǹkan bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ó ti ṣẹlẹ̀ bọ́ tẹ́lẹ̀ tipẹ́ kí lọ́rọ̀ tá a fẹ́ sọ àìlànà rais amẹ́ríkì Donald Trump ó wá ṣe kí ni o ó wá announce ó lóun approve kí ló àpúwò jàre ìyẹn ni pé ònìkan ṣoṣo bẹ́ńgbò jẹ́ pamẹ́ríkà lérò ńgbà gan wọ́n mọ̀ ń yàwọn lẹ́nu pamẹ́ríkà ọba yẹn president wọ́n ní strategy bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ní aim and objective wọ́n dẹ̀ ní goal pẹ̀fẹ́ achieve kí ni goal wọn tó jẹ́ kí wọ́n kí wọ́n dìbò fún Trump ńgbà yẹn ìyẹn ni pé iṣẹ́ tí Obama ò láyè sí ń jò ní kò sí dáadáa àti káwẹ́lò míì tí ó ṣe kí ni o tí ó ṣe kí dàní sẹ́yẹn ó yẹ ká ti gba Jerusalem ti pẹ́ fún Israel ó wá lásìkò tó àwa náà ti mọ gbogbo oríṣiríṣi ọwọ́ tí ń gbé lájọ tó ti wọlé àbí ìjọ yìí láti mọ̀ wípé ó mẹ́yẹ bọ̀ níbo lápò ni ẹyẹ yẹn yóò dá padà bẹ́ẹ̀ kí ló kásán yẹn ìyẹn ni pé Donald Trump wá approve ó ní asimatil israeliya the capital of Israel she move immediately effect kó máa mú fúlábó ká máa gbé lọ sí Jerusalem subhanallah tá ló ní Jerusalem yìí gan ibi tá ń pè ní Baitul Maqdis ilẹ̀ mímọ́ ẹ pípẹ́ àwọn olómi bẹ̀ fọlọ́sìn ló ní o fọlọ́sìn sì ní àwọn oníwọ́n wà bẹ̀ àwọn mùsùlùmí torí àsìkò ní mí ìbá ní kápadà nas'ala tàríkà ẹ jẹ́ ká bí ìtàn mẹ́ta wíjìlá Israeli yàwó náà kì ìgbà wo ní Israel come to exist in that peninsula ìgbà wọn lọ́dọ̀ yẹn ẹ dígbẹ́gbà wo ní Israel gba òmìnira àwọn òwúlẹ̀ ni wọ́n fún lómìnira ọ̀yà kò sílùú kan lórílẹ̀‐èdè ayé tó ga bí Israel ṣe ga lónìí tí ò jẹ́ kó gba òmìnira lọ́wọ́ àwọn kan ẹbí ní ẹ sì béèrè lọ́wọ́ ọ̀tàn pé ta lẹ́ni tó fún Israel ní independence kò sí lè torí kíni yàrá àwìlà mútafárí kọfí àmì àìlà àlà gbogbo tí ń jẹ́ Israel àtàwọn ọ̀rọ̀mọdọ́mọ wọn èpè tí àwọn ànábì ọlọ́run sẹ́lé wọn lánàá ń sẹ́ mọ́ wọn lórí yẹtí wúnẹ̀fìl àrùjì ẹ máa kí lórí ilẹ̀ ni ìrìn ẹni wọ́n ń rìn kiri nígbà tó di àgbáyé ogun ẹlẹ́ẹ̀kejì títí là jẹ wọ́n níyà ó jẹ wọ́n níyà bàjẹ́ torí pé ọlọ́run máa ń fa alábòsí bá alábòsí wí ọlọ́run máa ń sèwọ́n alábòsí ọlọ́run bá dọ̀dà torí àsìkò wọ́n wá wò títí pé ha wàhálà dé àárín wọ́n pín yẹlẹ ara ìpín yẹlẹyẹlẹ wọn fẹ́ni tí ó mọ̀ tán àtàwa tọ́jọ́ yìí pé wọ́n ti fi tiwa kàn wá àwọn òtí ẹ̀mọ́ tí wọ́n ń ọ̀rọ̀ wọn ọmọ oko wọn ni wọ́n mọ̀ owó oníkìlẹ̀ fi ó de <laughs> torí pé ọ̀tọ̀ ni tóun bá ti gbé oko wọn kàn fún magi ní ọmọ ẹ̀bọ̀ kò wa nàìjíríà sẹ́ni tí ò rí epo ọkọ̀ ní ọmọ rántí pé wọ́n ń wọ́n tún wulẹ̀ parí ọ̀rọ̀ bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn ìyẹn ni pé wọ́n ká wọ́n kó àwọ̀ bá nǹkan wọ́n kó sì bá wọn kan káfíńdé mọ̀mọ́ ti ń lọ ọpẹ́ ni fún ọlọ́run tó ṣe wá ní mùsùlùmí kí ló dá bàbà ń bẹ̀ ìyẹn ni wípé nígbà tí Abdul Falasini ń bẹ́ ń bẹ̀ ó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ fún ara rẹ̀ ẹjá padà sórí map ìyẹn ni pé ìlú tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí nígbà tí Yahudi ń yọ gbogbo ayé lẹ́nu kí mo pé Yahudi ń yọ gbogbo ayé lẹ́nu wọ́n wá ronú àwọn olùsòwò ayé wá rò pé ẹ wá o àwọn ará bí òní já gbádùn ohun tí ó já ni pẹ̀lú ọ̀rọ̀ wọn ni pé ẹja pààkì wọn ká kó wọn lọ sórí ilẹ̀ ìlérí wọn kan sàdéhùn fún ọ tó ní kí wọ́n wọ̀ inú ulul ardil muqaddasata allati kataba Allahu lakum bá sọ fún wọn nìyẹn ẹ wọlé mímọ́ tọ́lọ̀ nǹkan fún yín wọ́n sọ pé lánàá ha. Mùsá ọsọ tiẹ̀ ní àní wọbẹ̀ àwọn alágbára kan bẹ́ẹ̀ tí wọ́n kúrò níbẹ̀ kọ́lá fẹ́ lọ ìlú yẹn ni wọ́n wá wò nínú tàn àwọn ni àti káwọn dá fọlọ káwọn ọmọ yẹ̀wù bí káwọn dá padà sáyé yẹn ẹ wá ni wọ́n fẹ́ dá padà sí àwọn wo ló níbẹ̀ wọn ò rí bòmí kó wọn lọ́wọ́ wọ́n ò retí bẹ́ẹ̀bì òkú wọn lọ́wọ́ wọ́n ò rí wọn lọ́wọ́ wọn ní ẹ já ìrẹ̀ gbà lọ́wọ́ eléyìí ẹ já gbà lọ́wọ́ ọ̀tọ̀hún ẹ mú lọ́wọ́ ti bí ọ̀rọ̀ tí mò ń sọ ìtàn jẹ́ rí ẹ o ó sì fẹ́ lọ àrùdá mẹsàn jùmọ̀rí ẹ̀ tí mo sọ̀rọ̀ àrọ̀bíyà wọ́n jágbà nù lẹ̀ Egypt ó dìjà láàrin wa tẹ̀ ní 1970 wọ́n jágbà lọ́wọ́ Lubnan ìjà wo tí parí nìsín wọ́n jágbà lọ́wọ́ Damascus ìyẹn Syria ìjà yẹn ò lè parí ó yá àwọn tí wọ́n dìjọ pààlà ni wọ́n wá gbèsè àárín wọn wọ́n ní ẹ máa sẹ̀yìn lọ wọ́ọ̀ṣì náà worship ni britain gbé kalẹ̀ kó fi kó wọn wá ìyẹn ni pé wọn ò fún wọn lómìnira wọn ní kí wọn máa jẹ ni wọ́n tó wọ́n máa ń yàwá lẹ́nu tá a gbọ́dọ̀ ṣàkíyèsí níbẹ̀ ni wípé amẹ́ríkà bá ń dókòkò mórílẹ̀-èdè kan lónìí ó ní nǹkan ogun tí àgbáyé ìṣọ̀kan àgbáyé kó ní kó lò ó ó gbọ́dọ̀ jẹ́nu àgbáyé tó lágbára tó ti wà tipẹ́ wọ́n láti rìn asad shadid nǹkan ogun ilé wa lọ sí iraki o kò rí o the same thing nǹkan ogun ilé lọ sí libya kò sí kí ni o kò rí o àmọ́ ẹ má jẹ́ kí n tẹ̀ israel ní chemical weapon tí ń ṣe dìsí lẹ́yìn tí north korea I'm proud of it china I'm proud of it germany I'm proud of it àwọn tí wọ́n gbọ́dọ̀ nínú àmọ́ ń pè wọ́n ní duwalu neto torí pé wọ́n ń bẹnu àwọn alágbára ayé bóló ti wá rí tiẹ̀ wọ́n bí amẹ́ríkà pé israeli ó ní long missiles tó lẹ́yìn tí ó rìn gan kí ló fẹ́ fi ṣe ó ló fi ń dáàbò bo rẹ̀ ni. mo fẹ́ kíta ìyé wa dáadáa torí pé ńgbà tí wọ́n bọ́ ọ̀rọ̀ wa dé ẹ̀ẹ̀mẹ́bí tábọ̀rọ̀ mùsùlùmí sí ni wọ́n fi sáàrin ìwé tó lọ́nà pa àníkà. alhamdulilayi ala wulama yìí na adúgbò lọ́ba àwọn afọ àwọn àti òjòkójú wọ́n dúdú tí wọ́n sọ àkọ́ ìjì àwọn pàápàá tàn fún wa tó dé òní sàbòsí fún wa ẹ̀yà rísun ọlọ́run ẹjẹ́ á ti tẹ̀yìn lẹ̀ díẹ̀ ká lè mú díẹ̀ nú ẹ̀ bá àbálẹ̀ parí ẹ̀ lónìí á máa mú lọ díẹ̀ díẹ̀ kọ́ lóun kádàrá kẹ́ni ọmọ ẹ̀bẹ̀ lórí dáadáa ẹ̀yà rísun ọlọ́run mùsùlùmí tòní ti wá gbàgbé nígbà tí Donald Trump ní kẹ́lẹ́ ọ̀sẹ̀ méjì sísìn kì í ṣe kẹ́kẹ́ kọ́ ní òjá àánú darapọ̀ má gbáyé àmọ́ torí ọ̀rọ̀ kan tá ń bá bọ̀ wọ́n ṣe rálì ní Ìbàdàn yes wọ́n ṣe lẹ́kọ̀ọ́ látara darapọ̀ mọ́ kí ni lọ lágbàáyé fama rọ́dùn fíìlì kí ni unite eh, kí ló ló ń àgbáyé kí ni wọ́n ṣe fama rọ́dùn fíìlì mùsùlùmí arab kí wọ́n ní ti ṣèdì sí lórí gbà nígbà náà kàn pariwo nù lé o ọlọ́run tí bá wá rí bẹ́ẹ̀ pèlè báwa sọ pé a fẹ́ jáde a sì jáde yes we need it mo bá mi jáde sí i àpàrà ṣàlàyé ẹ̀ ó ní wípé ìlú tá a ní wọn lọ gbà yìí tá a tẹ̀lé kíni o Jerusalem billahi alaykum mo fẹ́ni tẹ́lẹ̀ ni mo fi ti ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi ń búra mo sì fi ń bẹ̀ wá ẹ jáde gbogbo àwọn tí wọ́n lọ sí Jerusalem nínú àwọn ọmọlẹ́yìn Kristi pé kí ni wọ́n rí mẹ́ ẹbí wọn ò pé kí ni wọ́n ṣe kí ni o ẹ wá bi wọ́n pé ìlú mélòó ni wọ́n rí lọ nígbà tí wọ́n dé Jerusalem wọn ò lè wọ Jerusalem gẹ́gẹ́ o wọ́n ń pe búkà kan just a very little area nìkan wọ́n lè dé mẹ́ wọ́n ń pe church tó wà mẹ́ ní kẹ̀ní sẹ́tìlì kìyàmà ibẹ̀ nìkan wọ́n lè dé wọn ò lè lọ bòmí bábá ilé jásẹ̀ gbàrà báyìí wọ́n bọ̀ síbi táwọn èèyàn ti ń kírun ni wọ́n wà máa sọ olódodo ni wọ́n sọ pé ẹ̀ gbọ́ ẹja sòótọ́ fúnra wa wọ́n kírun Jerusalem sábà <laughs> báwọn kú wa náà kúkú lọ abíọ́ ẹ̀dá kan ṣàlàyé fún wa kí lẹ rí bọ̀ mbẹ́ wọ́n ní ká sọ tòótọ́ ní Jerusalem táwọn ń lọ o ìrún ni wọ́n ṣe kí ni o wọ́n kí ń bẹ̀. so alhaq man shahida bí ilà àdá òun tá ń pè lódodo òun lẹni tó tiẹ̀ jọ́ta nǹkan tí ń jẹ́ ìpè bó ṣe rí nù. ọ̀pọ̀lọpọ̀ wọn délé wọn sọ fún wa pé wá òjò rí ìrù pé o gbogbo tá a rí ń kọ́lá àmọ́ sọ tá a bá délé o kò sẹ́lẹ̀ yìí nínú Islam bẹ́ẹ̀ bá lọ mẹ́ta everything everything whatever tó bá witness just say it out ẹ̀yin lẹ́kàn ilé dúdú alhamdulillah fi abdul alam láyé lónìí nígbà tí dígítà àtàwọn ẹ̀rọ tó dé wọ́n jẹ́ kárí kí ló wà nù Káàbà fún wa abá àti rí ni kò sí pé ń bẹ́ẹ̀ wọ́n rò pé àwọn èèyàn kírun nù ẹ̀ torí pàdánù Muhammad àti àlílù ọmọ àbí tọ́lì àwọn ni wọ́n kọ́kọ́ kírun nú ẹ̀ àwọn ọba Saudi Arabia àwọn náà sì ń kírun mùsùlùmí náà ń kírun tayé lónìí Muhammad Buhari níjọ́ ní kí ló ṣe o sọ́là fi dáhìrì káàdà ó kírun níbo ó kírun nínú ilé àbẹ̀wò ọba dẹ́dà ló bá tán sọ àṣírí kan àmọ́ o tó bá jẹ́ pò míì láàánú pé sọ̀rọ̀ lẹ́yìn àìsàn ta kò sínú Islam ẹ̀yọ́ ń sìn ọlọ́run tó bá yẹ kọ́rọ̀ bá wá rí báyẹn sáà gbàgbé ni ìlú tí mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ fún wa bá a pè ní kí ni o Baitul Maqdis kí ló ń bá mi pè ní Baitul Maqdis ìyẹn ni pé ilé mímọ́ ilẹ̀ mímọ́ torí kí wọ́n fi pè nílẹ̀ mímọ́ torí mọ́sálásí tó wà ń bẹ̀ ni sáà gbàgbé wípé Baitul Maqdis àwọn Masjidil Aqsa wúlò akíndìlá ti mùsùlùmí ó ń là kọ́kọ́ ibi tá à ń dojú kọ ọ̀gá wa ni aṣáájú wa ni olùwòkọ́sí nínú ẹ̀sìn olólùfẹ́ wa ibi tó kọ́kọ́ dojúkọ nu ó dojúkọ bẹ̀ more than a year bí oṣù bíi méjìlá lànàbì fi ń dojúkọ bó ló fi ń dojúkọ Jerusalem ìyẹn ní Baitul Maqdis kò wá tẹ́ lọ́rùn Yẹ̀húdí aláìní kan ṣe tí wọ́n ti ń ṣe fún àrítẹ́lẹ̀ kánábì ò tó dé Màdínà wọ́n wá ń sọ fún àwọn pé sì bá a sọ fún yín pé òdodo ọ̀dọ̀ wa ló wà sẹ̀dá ẹni pé bíi táwọn náà ń dojúkọ ní ń dojúkọ ọkà nẹ́bí ò wá tó alùpùpù wa sọ fún pé sẹ́yẹ̀ kú lùsùfàá máa wọ láwùm àǹkìbí láti ìmìlẹ́tì kánú àlẹ́ ìhà قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى الصراط المستقيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها àti rí pé kọ̀ọ̀kan rẹ̀ ò kọ́ ò láìkí torí pé òyìn fẹ́ fi nǹkan jọ tiwọn àwa nọọsì sì fẹ́ fi jọ tiwọn torí kíni torí pé wọn ò sí lójú ọ̀nà kí ni ṣe mùsùlùmí tòní tí ò lẹ́lọ́mí tí ó kọ sí àfikiri yó yóò ní sẹ́mi báwọn yẹn aláìní kan ṣe ọlọ́run ló fẹ́ máa kọ́ ẹ sẹ́mi pé wọ́n modernize things we need to gbogbo tó bá lè jọ ẹni tí ìṣẹ̀lẹ̀sìn wà lànàbí kò lójú lórí ẹ̀ ó ní mi ò fẹ́ kí n dojúkọ bí tá ń dojúkọ ọlọ́run ni tí ò bá ti tẹ́ ọlọ́run kò tẹ́ni náà lọ́rùn máa dojúkọ kàábà rẹ̀ àkàrà ẹ̀yọ́n sọ ọlọ́run ẹ bá ti wá dé àgbàgbé bẹ́ẹ̀tìn makdis masjid alẹ́tì fi hàn masjid al-aqsa wà íyà mìíràjù rasulullah ibẹ̀ lànàbùwà muhammad ìkẹ́ àtọ̀lọ́lọ́ kó ibẹ̀ ló gbàgbó sọ́mà lọ wà ìyàbà wà bẹ̀tún ilẹ̀ sàmà ibẹ̀ lẹ́nu ọ̀nà tánàbí gbàgbó sọ́mà lọ wà wà sọ́lá fi ààlẹ̀ àmìyà iná ọ̀nà ibẹ̀ lànàbí ti kírun gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá wọ́n wá pàdé rẹ̀ ni wọ́n wá pàdé rẹ̀ ànábì wá sọ̀rọ̀ àtúnmí rẹ̀ mọ̀ àti kẹ́tẹ́kẹ́tẹ́ tó kù débẹ̀ ó so mẹ́bi tí àwọn ànábì ọlọ́run tó lo bẹ̀ ibi tó máa ń so mẹ́ wàyí àádùn ilẹ̀ kan ní tọ́jẹ́ pé àwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run ni wọ́n ń lò bẹ̀ wọ́n ń lò bẹ̀ ṣáájú bẹ́ẹ̀ nàbí Ibrahim Khalil Rahman aleyhisselam Ibrahim aleyhisselam ó mọ ìyàwó alẹ́nu pé wọ́n láwọn làwọn níbẹ̀ ẹ wàá bí wọ́n ké ṣé mùsùlùmí ni yín ni àbí kí ni o tọ́ba pera wọ́n Yẹ̀wúdí di bẹ̀rẹ̀ pé tààrà yín Ibrahim ṣé alùpàdé padà fún ọ pé máa kánà Ibrahimu yahudiyan wala nasraniyan Ibrahim ẹ̀ sì yahudi kìlá ìṣe nasara walakin kánà hanifan musliman musulmi tó yẹran tí ni wà náà kánà minal mushrikin gbogbo ẹni bá ṣe yahudi àbí nasara ajẹ́pẹ́lẹ́ bọ́ ni torí pé oníkíni wà máa kánà minal mushrikin torí pé kò sí dáńpé yahudi nígbà tánà Ibrahim wà kò sí dáńpé nasara وسئل رسول الله صلى الله عليه وسلم بسند على بسند في الذي اخرجه في صحيحين بسند عن ابي ذر الغفاري رضي الله عنه ابي ذر الغفاري مو بيو سولون بي ما هي اول مسجد وضع في الارض ó ní mo bí pé ó ń ṣe ọlọ́run mọ́sálásí wo ni wọ́n kọ́kọ́ kọ́ lórí ilẹ̀ ó ní masjid al-arab mọ́sálásí ọlọ́run àbẹ̀wò tó wà mẹ́ka ni mo ní fún ma ayi èwo ló tún tẹ̀ ó ní bẹ́tì makdis ìyẹn ni mọ́sálásí tó wà ní Jerusalem wọ́n ní kápẹ́ iná umẹ̀ ọdún mélòó ní bẹ láàrin wọn Allahu akbar ọlọ́mọ san sàbí lẹ́sàn ó ní bẹ̀yìn náà umẹ̀ sàbí ìhùn ní sànà forty years ní bẹ láàrin wọn. wàsú ìlà mẹ́rin lẹ́bi wúti al-asas lè masjid al-aqsa tálẹ́ni tiẹ̀ kọ́ mọ́sálásí yẹn ó dà kéèyàn mọ́tàn ta ló kọ́ mọ́sálásí yẹn wọ́n dọ́ Adam alayhi salam. ẹni ó pilẹ̀ rẹ̀ ànábì ádámù ni ẹ wà bí ní pé sẹ́ńgbà tó dé síbẹ̀ ló kọ́kọ́ dé sí ni kò o bolo dé sí ó dé sí maka nígbà ó dé maka tó pilẹ̀ maka tán láfta forty years ló lọ pilẹ̀ bó torí muhammed ìka àtọ̀lọ́lọ́ kó máa bá di gàárì ẹ̀sìn o ẹ gbọ́dọ̀ di gbàdàgbà o ẹ má dàbí àwọn láwọn Pakistan àbáwọn lọ́bó àbáwọn lọ sẹ̀nẹ̀gà aláìní tiẹ̀ sí olóhùn lọ sẹ̀nẹ̀gà ta ló ràn ibi tó yẹ kó ní gbàdàgbọ̀n lọ kó o dé ẹ́mbàsì Israẹli lónìí àbí kó o lọ sí Palestine pé àní mo fẹ́ lọ sí Jerusalem mo gbọ́dọ̀ wọ́bẹ̀ yes torí pé òjíṣẹ́ wa sọ pé ibẹ̀ a gbọ́dọ̀ má lọ bẹ́ẹ̀ kí làwọn akéde ó darí ó tó tẹ̀ wá wọ́n gba mọ́ṣáláṣí lọ́wọ́ wa à ń jó à ń yọ̀ kí ni ìdùnnú wọ́n jẹ́ masalasi yẹn ti wà nígbèkùn more than bí seventy something eighty something ó ti pẹ́ nineteen forty eight ni wọ́n ṣe ìlànà dọ́lọ́tì Israeliya before then náà wọn ò jẹ́ wọ́n lò harara a àwòfúkà àṣírí a Umar bin Khattab ẹni ó gba kọ́kọ́rọ́ yẹn lọ́wọ́ wọn jọ́ kínní àná tá ní o lọ́wọ́ Róòmù Umar bin Khattab ni súnmọ́ àwùsíra wọ́n tún kọ́ mọ́sítìrì láàtọ́ wọn kò lẹ́rú wọ́n àrùrárá sọ̀láwùdínì àyùbí sọ̀láwùdínì àyùbí ó tún ṣe kíni ó tún láìbírẹ̀tì rẹ̀ sọ́mà òsèrè àtàlẹ́ náà ń tẹ́lẹ̀rù mẹ́ni lẹ́bi yóò hẹ́rìrì mọ́sítìrì láàtọ́ àwọn arètí talẹ́bi tí ó láìbírẹ̀tì mọ́sítìrì láàtọ́ báyìí ẹ pé mùsùlùmí ayé sáwà tá àmọ́ tó kàn ní <laughs> àwa tó yẹ ká máa wò pé kàn of asọ̀fúnlẹ̀ fún wọn ìyá rẹ̀ wọ́n ń ṣe ìfẹ́ ààrẹ ó ní ẹ dákẹ́ o gbogbo ìpéjọ bá ìpéjọ kò ní ìtumọ̀ rárá táyì ọkùnrin bá yẹ ojo àwọn kì í sojo táwọn ẹ jẹ́ káwọn ó dìde sí káwọn ó gbábọ́ lọ́wọ́ Jerusalem ká lọ àfọ́pá àdẹ́gbàlú afẹ́ gba mọ́ṣáláṣí wa padà mọ́ṣáláṣí ẹ̀lẹ́ni àti ẹ̀ ń jà sí lónìí o tó máa bó mọ̀ tó níwọ̀n lọ jẹ kínní kan mọ́ṣáláṣí wa ni tẹ̀pẹ́jọ máa ti a ní kí ló kẹ̀rù jẹ́ ala èèyàn wá kírun àwọn èèyàn tọ́lọ́wọ́n ló kírun èèyàn ló ọba dàda wọn mọ̀ èèyàn mélòó ni wọ́n ń sin ẹ̀sìn bọ́lá ọba dàda ṣe èèyàn ló lè bẹ lọ́ọ̀ba dàda pé ọlọ́wọ́ kí ló fà ní ọmọ ìyá wa ti ń lo ìbọn tá a ti ń lo ẹni tí wọ́n ń lo ìbọn wọ́n ń sáfẹ́ ẹni tí ń lo òkúta ẹni torí fama sirru min hada kí ni àṣírí tó wà ń bẹ laysa hunaka sirrun illa istiqamatuhum billah wal yakinu ala rabbihim àmàdájú wọn àti ìgbára lọ́rọ̀ ọba dẹ́dà wọn ibi tí wọ́n ti ń yin ìbọn mọ́sùmùsù níbà tí sì ń tọ́ sọ́jà lọ láì láyé tàbí yóò bá ó sì ń tọ́ sọ́jà lọ sọ́jà sì ń sá torí kí ni anáwó fi kùn fi là tọ́mọ fọlọ́sí bá mọ́kùtà lọ́wọ́ tó bá ní bísímìláì Allahu akbar tó bá ipá sọ́jà kan yóò kú fínfín wọ́n máa gbọgbẹ́ wọ́n wà gbọgbẹ́ bí ìgbà wọ́n yìn bọ́ọ̀mù èmi àti tó bá dẹ́gbẹ́ wò tó bá dé nàìjíríà bá ní bóòlù ìbá tiẹ̀ sí rí o ọmọ yàrá ti sá ní bọ̀rọ̀ ní tipẹ́tipẹ́ nígbà tó ń rẹ́ni tí ó ràn án lọ́wọ́ tó bá ti ah, ni kọ́lá kú ò استمعوا وعوا وقوموا مع إخوانكم في فلسطين بالدعاء وأن ينصر إخواننا المستضعفين اللهم فك أسر المسجد الأقصى اللهم فك أسر المسجد الأقصى اللهم ارزقنا الصلاة فيها اللهم ارزقنا الصلاة فيها والموت حل الحق يا رب العالمين اللهم طمعهم ولا تكن عليهم انصرهم ولا تنصر عليهم اللهم ثبت أقدامهم اللهم انصرهم نصرا عسيسا مقتدر اللهم عليك بكل أعدائنا وأعدائهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم اللهم اكفنيهم بما شئت واهوالهم يا رب العالمين اللهم سلط عليهم كلبا من كلابك اللهم لا تغادر في احدا ولا تغادر في أعدم اللهم يتم أطفالهم وأرمل نساءهم يا رب العالمين وثبتنا على الحق يا رب العالمين قوموا إلى الصلاة قم يا رب